ẹlẹ́ẹ̀kejì ẹ ní ẹ̀ẹ́dẹ́gbọ́n òfin inú náà ọ̀rọ̀ ńlá ńlá ni ọ̀rọ̀ ọ̀kárí ní ọ̀kárí oko. Jẹ́rí àwọn service provider ní MTN ní Glo, Yorùbá náà ń lọ sí ilé ìgbà abẹ́rẹ́ ìyàrí ìwọ́n náà mọ̀ pé wọ́n bá mú ara ẹ lọ́wọ́ tó ra yáta rẹ̀ iye tó lò náà lè iye tó rà náà ló ń lò. àwọn wá gbé sísẹ́mù kẹta rẹ̀ pé wọ́n bá fẹ́ lórí ìgbésẹ̀ fẹ́ ẹ̀ẹ́dẹ̀ àrègbọ́n ẹ̀ nígbà káàdì five hundred. àmọ́ ìgbà tí ọba padà sọ èèyàn lọ́sàn-án ẹ̀dá rò á tàbí tẹ́ ẹ̀yìn ń bínú fáìbìtì fíìtì wọn bò máa jẹ tó ń bá jọ sí àwọn bàbá alágbèlè yìí wọn làwọn ní àwọn ìpín sábẹ́ káàkiri wọn láàbọ̀ máa jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀bá jẹ́ àlá based on ìtumọ̀ sọ fún yẹn traffic charge yake a ranar mai kariya masu yi na laifin kun yi ne da gami na zai ke samun charge ya yi ne ke samun charge a dafi kundin kuwa one àwa là ń bá àwọn service provider yẹn kọ̀ lọ́ra àwọn ẹ̀ka pèlè service charge ìjọ wọn sọ fún ọ̀rẹ́ pé ọ̀rẹ́ mi náà máa ń lo fóònù ọ̀gbọ̀n ọ̀gbẹ́ tó ń gbé ìmọ̀tàn bọ́ọ̀lù ẹ̀ ìgbà lẹ́yìn àbí wọ́n sọ pé bí náà tó yìí ilẹ̀ ẹ̀ka tó ń sọ bẹ́ẹ̀ ẹ́ ẹ̀yìn náà ti kọ́ lẹ́yìn nígbà wọn gbọ́dọ̀ ìwé jẹ́ ìwé ẹ̀dá ìdúró kọ́ padà wọ́n àbẹ̀yẹ̀ àlẹ́kọ̀ọ́ ní màá ní dá mo kì í ní kíní yìí hundred thousand seven náà bí èyí tó rẹ̀ rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká bá balẹ̀ bá gbóyè mo ti mọ gbogbo tí wọ́n ń wí wípé àwọn kọ́ra nínú àwọn àlùfà kọ́ra àwọn ọ̀rẹ́ wà ní báwọn náà ti bá tó abẹ́ ká ọ̀ láìsí. kọ́ra àwọn ilé ìfowópamọ́ ọ̀nà yìí wọ́n sọ pé ẹ is ti service charge but one ń ta service owó ìlú ìlú ilé ẹ̀ka wọ́n ń ta kéde. mo sì ti ní wọn pé ṣé àràwọ̀ lè rí ọ̀tá service èyí ni àràwọ̀ yẹ kọ́ ta benefit ilé. wọ́n á lọ sí ẹni làwọn ń ta èyẹ́ sì lè ta iye bẹ́nẹ́fìtì ọba rù wọ́n lè sẹ́ni tí ọba sanwó kíákíá five hundred ìwọ́n tó wọ́n bá ń gbọ́dọ̀ lọ sí ẹni ní táà èyí ló jọ wọ́n gan ara fifty tó bá lè dé káfíìsì náà lọ́wọ́ ń pàdé òótọ́ ọ̀gá sí ní láì tó pé lójú ló ń ṣẹ̀rí à èyẹ́ lè sọ iye tí ọ̀sà káfíìsì rẹ̀ tó ń yà na muna kai wa kawo da ne ne na yin da ne da ya kawai kai wa kan da ne wani a cikin wani wanda ya miki shi kan wani idan ka da ya zaɓi ne ala da gudu da wani màá fún yín níbi àkọ́kọ́ ni pé ọlọ́run àhámdùlá àwọn tó ní ẹ̀kúrẹ́ǹdì ọ̀rọ̀ káàdì náà gbẹ́yà láyé ìyàwó ẹ̀yà máa ń lò. Sẹ́rí tó bá mú five hundred naira lọ́wọ́ mi. Sọ̀rọ̀ káàdì láyé ìgbà tí wọ́n ń ta káàdì kan káàdì lóòdì ra káàdì lẹ́gbẹ́ ánẹ́ẹ̀dì náà lórí àwọn ènìyàn kò ní ìfẹ́ náà five hundred naira. Is this money or service? five hundred naira rẹ̀ tó ń rà tó di áàdì yìí omi tí wọ́n ti wá pé omi ní kírẹ́díìtì five hundred naira. Ṣé sábìsì ni àbí kí ni? Àbẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ọjọ́ kẹ́mi. Why? Ṣẹ̀rí orí àǹfà ti dé ọ̀pá máa dá gbogbo láàrin yìí tí ó pè kátà sí àti àwọn ẹ̀yọ́ náà pé bóòlẹ̀ ń ṣe sábà àmọ́ bẹ́ẹ̀ tó ń rí Thank you. service provider ni wọ́n gbọ́dọ̀ ká ní láàrin òfin. ní ìtòrí pé ẹlẹ́gbẹ̀rẹ́ amẹ́sìn ọ̀gá ní service ni ní service. service mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń tà fún ọkùnrin bá jẹ́ ẹ̀yẹ wọn. ó sì wà liberty òfin ten. With your five hundred naira, one thousand naira, o lè fi méjì dé mi. God is the perfect God. Number one the is basically short, messy charity. Thank you very similar. It's another thing. Number one is basically for the society, data. Àkọ́kọ́ ibi tí ọ̀rọ̀ sábìsì ní tí òkú lè wọlé òun ni pé gáàrọ̀ wọ̀ ní sábìsì wo. Mo máa ń gbé gbogbo sábìsì lọ́wọ́ ń tà. Bàbá yẹ kí pé káàbọ̀ ọ̀dà ló jẹ́ ìlú òye ìdíje nǹkan o Àdúgbò gbígbé kí àdúgbò gbígbó. Káàbọ̀ ọ̀dà ló jẹ́ ìlú òye ìdíje nǹkan mẹ́rọ àdúgbò gbígbé kí àdúgbò gbígbó òyìnbẹ̀ láti tẹ̀síwájú. Bàbá owó ló ní lọ́dọ̀ wọn and owó yìí you can use it for now acquire those three services and you are at liberty when nígbà wo ló tó ń which of the services wọn kó bẹ́ẹ̀ wọ́n sọ fún ọ pé kéèké bí ìlọ́gbọ̀rọ̀ ló ní àbí bàbá ìlọ́gbọ̀rọ̀ ló láti ṣe ìgbọ̀wọ́ number two accounting right ẹ̀rọ káàmù ilé ìtàn ẹni àkàǹtà ní máa ń sàkáǹtì ìtàwọn ìrìnàjò ìṣẹ́yìn ẹni tí wọ́n bá ti tán bá bẹ́ẹ̀ pé kò sí à financial statement ní wọn. owó tí mi rẹ̀ mọ́ ra káàdì lónìí ní dandan ní kí lónìí wọ́n mi rẹ̀ lónìí kan. nínú ìwé àkáǹtì nínú àkáǹtì wọn wọ́n fọ́ síbi tí wọ́n ń pè ní the fat revenue the fat revenue wọn ò sí ẹ̀ǹtáìtì sí ó di lọ́tọ̀ ọba tó fi ra service ló tó di wọ́n wà mú bẹ̀ tí wọ́n pè ní actual revenue lẹ́yìn ìgbà tí ọba tó lo owó rẹ̀ ìyẹn sábìsì àgbẹ̀jọ́ wà rẹ̀ wà rẹ̀ ló ń kó orí nínú The deferred revenue ọwọ́ amóhùn sí kí ni actual revenue. tí ń bọ̀ tírẹ́sì pọ́ìntì pọ́ìntì pé five hundred million small service ìfowó owó ní five hundred million rẹ̀ tó fi ra káàdì lójú ọjọ́ pé yóò wà ìgbìmọ̀ àti five hundred million ọ̀hún sí ọ̀nà tó lù ọ̀gá wa tó lò wọ́n gbogbo bọ̀ kọ́nà nígbà wọn ni wọ́n kò gbà táàkì lórí ẹ̀ ọ̀gbẹ́ bàbá wọn gbà táàkì lọ́wọ́ wọn èyí káàdì tó ìdí lòun àwọn ò ní fún nígbà tó jẹ wọn káàkiri àwọn olóyè na eléyìí àmọ́ tó bí òun ló lé nínú kú òun ló lo owó rẹ <laughs> ìjọba tó bí wa nǹkan lọ́dọ̀ sí wa lẹ́tọ́ ni wa bára ní ẹ̀mú kíni ẹ̀mú káàkiri wa orí mélòó pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta eléyìí yóò fẹ́ àtiwà ìdí ẹ̀ ju àwọn ìdí ọkọ̀ tó àwọn àdàbí tẹ́kínẹ̀kà. láwọn ìlú kan láfíríkà lónìí mo rò díẹ̀ tẹ̀lé nàìjíríà ní pé jáde díẹ̀ máa lọ bí kẹ́ńyà. ṣé ilé àti àwọn gbé wọn àti àmì ìyàtọ̀ fún tí mo ní mẹ́tẹ̀ẹ̀ta fún ẹ̀mẹ́. Ó lè yẹ lè rọ̀ bí ọ̀rọ̀ àti lọ́jà. Bẹ́ẹ̀ni, ìgbà ẹ̀yà ẹ̀sán báyìí ni mo ní. Ìgbà òṣìṣẹ́ àwọn àwọn ẹ̀fẹ́jẹ̀ láwọn oko nǹkan kan tí ò sí ní egbò wọ́n fi ẹ́ẹ̀tà ní wọn wọ́n fi ń dédé wọ́n fi ra àfihàn méjì àtọ̀ fún sábìsì tí sábìsì kò bá yàtà ìtì possible oúnjẹ nìkan ìtì ìmọ̀ àtàyà ó ní ìdílé ìdúnmọ̀ ọ̀hún mẹ́ta ẹgbẹ́ mọ́ yìí kàkiri létí mo ti fẹ̀rí aláìdílé yìí wọ̀ tàbí èèyàn máa ṣèwádìí sílẹ̀ mi kò sáàbì sọ̀rọ̀ rẹ̀ mo lè wá ní sọ́nà tí gbogbo àbá àbámọ̀ tí wọ́n lé dáwùtà ti torí àwọn. wọ́n pe àwọn kan ní VAS provider tí wọ́n ti fẹ́ pẹ̀lú àwọn telecom industry VAS ní value lábẹ́ sábìsì provider. Àwọn ní àwọn sábìsì sáwọn rẹ́ńdà ẹ̀kọ́ tó mẹ́tẹ̀ẹ̀ta ta ìdájọ́ kó ṣe gbogbo ọjọ́ ìgbà. Kọ̀ǹpútà dá àrà rẹ̀ ti wọ pé owó orí àtàwọn ìgbìmọ̀ ní lọ́ọ́ tàbí kí wọ́n lè yẹ ayé ń abáyé àyẹ̀wò lẹ́gbẹ̀ẹ́ ìlú ìlú ẹgbẹ̀rún òun náà ló wọ ọjọ́ ìgbà ńlá kírẹ́díìtì báwọn kan lọ́gbọ́n ẹ̀rọ látọ̀jú rẹ̀ wà máa ń bá a yá àwọn.